rahman rahim kí là ń bá a ká báwo lo ṣe ríra ẹ naim be the major thing tó ń ṣẹlẹ̀ sínú láìfẹ́ báwo lo ṣe connect mọ́ Ọlọ́run ọba òun náà ló tún lágbára jù láti jẹ́ kí ògo ẹ tó gbé wálé ayé ẹ kó lọ sókè àwọn ẹnìkan wà wọ́n á fẹ́ lò ẹ́ ni àwọn ẹnìkan wà wọ́n ti rò ẹ́ pé ó lè ṣoríire láéláé àwọn ẹnìkan wà role model ló tún jẹ́ fún ọ̀bẹ lúwọ́ yóò ṣe ń rìn káàkiri tó ń rìn káàkiri tí wọ́n ṣe wò pé òun ṣèrànù yẹn role model ló tún jẹ́ fáwọn ẹlòmíì bọ́ba wa kí ẹ mọ̀jẹ̀ wọnú orí ẹ o don't let it enter your head má lọ fọ́ fún wọn tó bá bú ẹ má wà discourage torí pé at the end of the day kí là ń bá a ká ogo tó wà lọ́wọ́ ẹ mọ̀ tó ẹ lò ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin ihun tó wà lọ́wọ́ ẹ náà tó ẹ lò tọ́rọ́ lọ́wọ́n ọba ló dá ẹ òun ló ṣẹ̀dá ẹ ó sì mọ̀ ẹ pé òun ò kì í dá nǹkan láàbọ̀ ọlọ́wọ́n bá máa ń ṣe gbogbo nǹkan tó bá ń ṣe láṣepé ni òórùn tó ní ó sá aṣọ ẹ ó sàgbẹ́ ogún ẹ̀ tiẹ̀ ni má gba àwọn èèyàn láàyè pé kán bẹ kán bẹ kán manipulate ẹ àbí kán bẹ lò nílòkulò very good example tí màá fún wa òun lànàbí Yusuf tá a mọ̀ sí Joseph lọ́dọ̀ bàbá bàbá rí lọ́mọ ológo tó fẹ́ tàn náà fámílì òun àwọn bọ̀dẹ́ rí ní alálà tí ò wúlò tó fẹ́ ba fámílì jẹ́ àwọn tó wọ́n á gbé tọ́lọ́ta wọ́n rí lẹ́rú tí ó fáwọn lówó ọba ó rí gẹ́gẹ́ bí ọmọdọ̀ tó dáa ìyàwó ọba rí lẹ́nu tó máa máa fọ́hun lẹ́nu ṣùgbọ́n ànábì yusufu ò gbà ó dẹlẹ́wọ̀n nígbà tó padà jáde tó rọ àlá ọba kejì rí ní potential minister bó o ní wọ́n ṣe wá ríra ẹ ìwọ ni kó o mọ o ìwọ ni kó jára ẹ